ẹ kú òwúrọ̀ ń bẹ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jí bí mo lérò wípé àlàáfíà báyìí òun náà ni mo bá ẹ̀yin àti gbogbo àwọn ìdílé yín mo kí yín kú ọjọ́ mẹ́ta ẹ báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ mo lérò wípé gbogbo wa náà ni ó gbádùn àánú ojú rere àti oore ọ̀fẹ́ ọlọ́run alààyè nínú rẹ̀ mo kí yín káàbọ̀ sí ọjọ́ ìsinmi títí òní a ìsinmi bí kristi jésù olúwa bá sì fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ọ̀pọ̀ rẹ̀ òun náà ni a ó ṣe nínú ayé yìí àmín bẹ́ẹ̀ náà ni mo kì í kàbọ̀ sí orí ètò review èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀ Esther ní orúkọ mi bàbá wa àti ọlọ́run wa ní orúkọ jésù kristi àwa mú ọpẹ́ wa wá síwájú rẹ bẹ́ẹ̀ náà ni a yìn ọ́ lógo fún pípa tí o pa wá mọ́ tí o fi ìṣọ́ rẹ ṣọ́ wa tí o sì tún dáàbò rẹ bò wá tí o tún jẹ́ kí ọjọ́ òní kí ó ṣe ojú wa. a yan ológo fún ọ̀sẹ̀ wa eléyìí tí a lò tán àdúpẹ́ o lórí gbogbo àwọn ìpèníjà ìtaláyà tàbí ìdojúkọ wa ṣùgbọ́n pàápàá jùlọ nítorí pé ó mú wa jáwé olúborí ó sì fún wa ní ìṣẹ́gun lórí gbogbo rẹ̀ pátápátá. Ògo ni fún orúkọ mímọ́ rẹ bàbá jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a tún ti dé o ní òwúrọ̀ yìí síwájú rẹ láti kẹ́kọ̀ọ́ papọ̀. Ẹsẹ̀ àgbélébú láti ṣe àṣàrò láti inú ọ̀rọ̀ rẹ, ẹ̀mí mímọ́. Ìwọ ni àwa pè sọ̀kalẹ̀ sí àárín wa láti fi òye ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ yé wa. Nítorí wípé láìsí rẹ kò sí ohun kan tí àwa lè kọ́ Bí a bá sì ti ẹ̀ kọ́, kò sí ohun kan èyí tí ó lè yé wa. Tó bá rí bẹ́ẹ̀, a gbà á ládùrá wípé kí o fi òye ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ yé wa lówùúrọ̀ yìí. Ní báyìí mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa bomirin gbogbo etí, ọkàn tàbí ayé tó ń gbọ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáyé wípé kí ẹ gba ọgbọ́n àti ọkàn ìmòye láti lo ọ̀rọ̀ náà nínú ìrìn àjò ayé àti ìgbàgbọ́ yín. Lẹ́yìn ètò ti òní, bàbá jọ̀wọ́ jẹ́ kí àwa kí ó lè padà mú ọpẹ́ wa wá sí iwájú rẹ. Báyìí ni a gbàdúrà náà. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi sí orí ètò ní òwúrọ̀ yìí àti fún ọjọ́ ìsinmi títí òní. Mo sì dúpẹ́ lọ́wọ́ yín gidigidi wípé ẹ tún láti darapọ̀ mọ́ mi. àkórí ẹ̀kọ́ wa, ẹ́, ti titun èyí tí a ó bẹ̀rẹ̀ tí a ó sì máa kọ́ sí ní fún bí ọ̀sẹ̀ mẹ́rin sí márùn-ún kan láti òní. Òun náà ni mo pè ní ìwà tàbí orúkọ rere apá kìíní Nínú àkámọ́ ni a rí ọ̀rọ̀ tí ó bèèrè wípé èwo ni ó ṣe pàtàkì? <laughs> Ìwà tàbí orúkọ rere apá kìíní. Nínú àkámọ́ la rí ọ̀rọ̀ tí ó bèèrè lọ́wọ́ wa wípé èwo ni ó ṣe pàtàkì? Ẹ̀yin ọ̀rẹ́ mi, ǹjẹ́ ẹ mọ̀ pé bí mo bá fún yín ní ìṣẹ́jú kan sí méjì láti ro ohun tí mo ṣẹ̀ sọ tán láìpẹ́ yìí, ìyẹn àkórí ẹ̀kọ́ wa titun tí mo sì wá béèrè ohun tí ó wà nínú àkámọ́ tí ó wí pé èwo ni ó ṣe pàtàkì jùlọ lọ́wọ́ yín. Ó dá mi lójú pé ọ̀pọ̀ nínú wa yóò dáhùn wípé Esther eh, àti ìwà àti orúkọ rere. Méjèèjì náà ló ṣe pàtàkì sí ìwàláàyè ẹ̀dá. Eh, bẹ́ẹ̀ ni o, èmi pàápàá náà sì gbà bẹ́ẹ̀ pẹ̀lú yín ṣùgbọ́n tí mo bá tún wá fún yín ní àkókò láti ronú jinlẹ̀ lórí rẹ̀ tàbí ṣe àṣàrò lé e lórí ńkọ́? ìwọ lè wàá tún yíjú padà sọ fún mi pé um méjèèjì ni ó ṣe pàtàkì ṣùgbọ́n ọ̀kan dàbí ẹni pé ó ṣe pàtàkì ju èkejì lọ hmm, ó dáa ná Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yin ọ̀rẹ́ mi. Ìwà. Kí ni ìwà? Ìwé atúmọ̀ èdè tí gbogbo wa mọ̀ lédè Gẹ̀ẹ́sì sí dictionary sọ gẹ́gẹ́ bí ànímọ́ tí ń fi ènìyàn hàn. Ìwà ni ànímọ́ tí ń fi ènìyàn hàn. Orúkọ rere ńkọ́? Wíwá túmọ̀ èdè bákan náà túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a mọ ènìyàn fún. Hmm. Lẹ́yìn ìṣọ́ra, ìkíyèsí àti àwòfín mi pẹ̀lú ohun tí ìwé atúmọ̀ èdè sọ nípa ìwà àti orúkọ rere tán. Èmi fúnra mi ní àròjinlẹ̀ lórí rẹ̀ Gbà mí láyè ọ̀rẹ́ mi láti sọ ìtumọ̀ tèmi fún ọ nípa méjèèjì lọ́nà tí ó gbà yé mi, tí ó sì tún lè gbà yé ìwọ náà dáadáa sí èyí tí ó lọ báyìí wípé, ìwà ni ẹni tí o jẹ́. Nígbà tí orúkọ rere jẹ́ ẹni tí ò ń ṣe àfihàn ara rẹ láti jẹ́. Hmm. Léyìí tí a tún lè wí pé Orúkọ rere jẹ́ àfarawé ohun tàbí ẹni tí ò ń fẹ́ kí a mọ̀ ọ́ fún tàbí kí a mọ̀ ọ́ sí. Wo ọ̀rẹ́ mi, orúkọ rere rẹ kì í sábà ṣe ìwọ o. Bí kò ṣe fún ìdí àti ní àwọn ààyè tí ó dára pẹ̀lú àwọn ènìyàn níbi tí ó yẹ tàbí níbi tí ó ga. Láàkọ́kọ́ náà lówurọ̀ yìí, Jọ̀wọ́ ká lọ pẹ̀lú mi sí inú ìwé òwe níbi tí a ó ti lọ ka orí ìkejìlélógún àti ẹsẹ̀ ìkíní, ìyẹn Proverbs chapter twenty-two and verse one. Ìwé òwe orí ìkejìlélógún àti ẹsẹ̀ ìkíní. Ó bẹ̀rẹ̀ ó sì kà báyìí wípé, orúkọ rere sàn ní yíyàn ju ọ̀rọ̀ púpọ̀ lọ àti ojú rere ìfẹ́ ju fàdákà àti wúrà lọ. Àmín. Léyìí tí ó jẹ́ kí ó yé wa tàbí tọ́ka sí ìdí rẹ̀ tí gbogbo wa fi máa jìjàdùn àti ní orúkọ rere láwùjọ. Èyí dára, ọ̀rẹ́ mi. Kò burú rárá o. Ṣùgbọ́n tún bá mi ká lọ sí inú ìwé ìfihàn níbi tí a ó ti lọ ka orí kẹta ẹsẹ̀ ìkíní àti ìkejì ìyẹn Revelation chapter three verses one and two ìwé ìfihàn orí ìkẹta jẹ́ ká ka ẹsẹ̀ ìkíní àti ìkejì ń bẹ fún òye pípé bí a ti máa ṣe lórí ètò review ẹsẹ̀ ìkíní bẹ̀rẹ̀ ní orí kẹta ìfihàn ó sì kà báyìí wípé àti sí áńgẹ́lì ìjọ. E ní sardi kọ̀wé nǹkan wọ̀nyí lẹni tí ó ní ẹ̀mí méje ọlọ́run àti ìràwọ̀ méje ní wípé èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kù ẹsẹ̀ ìkejì níbi tí a ó ti dànù dúró kàbáyé wípé máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ mo tọrọ gáfárà máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ tí ó ṣetán láti kù nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé níwájú ọlọ́run kí ọlọ́run kí ó bùkún àjọkà bí ìwọ sì ń fi etí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ náà tí a kà àmín <laughs> mo mọ ohun tí ò ń rò tàbí tí o ti bẹ̀rẹ̀ sí ní rò lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rẹ́ mi o òun náà ni wípé um esther ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa ẹ̀dá kọ̀ọ̀kan pẹ̀lú ìwà àti orúkọ rere rẹ̀ ni bẹ́ẹ̀ ni o ò parọ́ ṣùgbọ́n kò sì tún sí ohun tí ó burú bí a bá kọ́ ẹ̀kọ́ tàbí ṣe àpẹẹrẹ pẹ̀lú ìjọ sardi tí ó ní orúkọ rere ní gbogbo agbègbè rẹ̀ pátápátá ṣùgbọ́n tí ó ti pàdánù agbára ọlọ́run tí ó sì wà ní kòròfo ní dídúró lé orúkọ rere rẹ̀. um mi, ìgbà mélòó ni èémí rẹ ti pààrọ̀ ẹni tí a jẹ́ tàbí tí à ń ṣe gangan fún afẹ́ àti láti lè ní àwọn ààyè tí ó dára níbi tí ó yẹ tàbí níbi gíga? Ìgbà mélòó ní èmi rẹ̀ ti fi ìrísí tàbí ìṣesí wa hàn pẹ̀lú ẹ̀tàn kí àwọn ènìyàn lè ro ohun tí ó dára jùlọ nípa titi wa. Wo ọ̀rẹ́ mi, má ì tí wulẹ̀ ṣòpò àti dáhùn èyí tí o rò pé ó ṣe pàtàkì nínú ìwà tàbí orúkọ rere o. Ṣé o rí? Gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ níbẹ̀rẹ̀ ètò, ọ̀sẹ̀ mẹ́rin gbáko òun ni a ní tí a ó fi kọ́ ẹ̀kọ́ náà jinlẹ̀ dáadáa. Torí náà ni mo ṣe fẹ́ rọ̀ báyìí wípé kó pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ká tún jọ gbé e yẹ̀wò àti kí a sì tún wo àwọn ohun tí ìwé mímọ́ èyí ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ nípa ìwà àti orúkọ rere ẹ jẹ́ kí a gbàdúrà abba bàbá ní orúkọ jésù kristi àwa dúpẹ́ fún ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ titun àti fún àwọn ohun náà ohun tí o ti kọ́ wa tí o sì tún láàyè wa láti inú ọ̀rọ̀ rẹ lónìí ògo ni fún orúkọ mímọ́ rẹ bàbá jọ̀wọ́ gba ọpẹ́ àti ìyìn wa ẹ bí àwa ti wá ń lọ nínú ọ̀sẹ̀ wa titun òun ni a ẹ̀jẹ̀ jésù kristi bo ohun gbogbo pátápátá èyí tí ṣe tiwa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 Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan si, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀ fún pé ẹ tún wà láti darapọ̀ mọ́ mi lórí ètò review ní, ẹ́, ọ̀sẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ohun tí ó dára náà, òun ni ẹ yàn láàyò tàbí tí ẹ ṣe. Gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ̀rẹ́ mi, ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ṣẹ̀ṣẹ̀ ni eléyìí tí a kan rọra kọ́ ránpẹ́ lónìí o. Torí náà ńkọ́, wà yè láti darapọ̀ mọ́ mi ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lágbára Ọlọ́run láti kọ́ ẹ̀kọ́ náà jinlẹ̀ dáadáa sí. Ẹ títí ó wá fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ náà ńkọ́. Ǹjẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́, àánú Olódùmarè àti agbára mẹ́ta lọ́kan kí ó sọ̀kalẹ̀ sí ayé, ilé, iṣẹ́ àti okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Amém. Tá